ṣímọ́ ṣímọ́ ṣímọ́ ṣímọ́ means count among ṣímọ́ means count among kò yẹ kí a ṣí ọmọ àwọn tó ṣọ̀tẹ̀ sí adarí kò yẹ ká ṣí ọmọ àwọn tó ṣọ̀tẹ̀ sí adarí